orúkọ mi ni Táíwò Akínṣọlá ọmọ bàbá wòlíì ní ìlàsàmàjà mo máa ń sọ fún gbogbo àwọn ènìyàn mi lọ́gàá ọlọ́run lọ́gàá mi mi lẹ́ni tó kọ́ mi pé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ lórí rédíò rèé mi ní èèyàn kan pàtó tó kọ́ mi ọlọ́run ló kọ́ mi bí mo tó dẹ̀ fàárẹ̀ gẹ́gẹ́ bí ọmọ wòlíì bàbá mi máa ń wàásù nínú church tí bàbá mi bá ti pé tó bá ti pé bíbélì ẹ̀kọ́ bíbélì ẹ̀ tí wọ́n ti pe bíbélì kò rí bíbélì kan èmi àti àwọn èkejì bíbí kẹ́hìndé mi ìdòwú mi yẹ́mi sí mi rántí bọ̀dá mi fẹ́ mi so gbogbo ala máa sáré ka bíbélì yẹn púrúrú so máa ń tètè ka bíbélì yẹn dáadáa yàtọ̀ sí yẹn bákan náà mo jẹ́ èèyàn kó tó yẹ pé nínú church mo máa ń ṣe bí ìsọjí nígbà tí mo dàgbà mo máa ń ṣe bí ìsọjí. So, òun ló fi jẹ́ pé microphone kò bà mí lẹ́rù nígbà tí mo kọ́kọ́ rí microphone ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní 1980 pẹ̀lú rédíò nàìjíríà 1980 mi lè gbàgbé láéláé November 6 1980 mo bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo fi wọ iléeṣẹ́ rédíò nàìjíríà. Eh, lákọ̀ọ́kọ́ jẹ́ kí kọ́kọ́ sọ fún mi pé báwo ni ọmọ bàbá wòlíì ṣe jáde ní eighty eight mo lọ sí pati Shina Peters so bá ṣe wá wà níbẹ̀ ni obìnrin kan mo kó tó nípa lọ lọ́jọ́ yẹn náà mo máa ń ṣe program kan tó dàbí ìrírí ayé ohun ojúrí ni wọ́n ń pè ohun ojúrí ẹ Saturday morning àárọ̀ kùtù Saturday ni máa ń ṣe láti bẹ̀ wọ aago méje sí aago mẹ́sàn-án sí mẹ́wàá ó jẹ́ ètò tó gbòòrò gan-an nígbà yẹn so àkọ́kọ́ ti máa ń ṣiṣẹ́ pé ìrírí ayé ó máa mú pé kẹ́ ẹ sọ̀rọ̀ nípa àwọn ohun abàmì táwọn èèyàn ṣe síra wọn bóyá oṣó ṣèyàn kan o àbájẹ ṣèyàn kan o kẹwàá gbé síta kẹwàá ṣe so mo á ṣèkọ tó yẹ pé ó jẹ ohun tó bà àwọn èèyàn lẹ́rù ọjọ́ ọ̀sẹ̀ tó wá tẹ̀lé ni Shina Peters ń ṣe jump ní Stadium Hotel so a wà níbi jump yẹn ní àwọn obìnrin méjì kan bá wá bá mi lọ́dún náà lọ́hùn wọ́n ní ah, Shina Peters wá dárúkọ àwọn èèyàn tá a wà níbẹ̀ ṣe mọ̀ táwọn eléré bá ń kọrin wọ́n á kì í so wọ́n á dárúkọ àwa tí a jẹ́ journalist tá a wà níbẹ̀ lọ́dún náà lọ́hùn délé mọ̀mọ́dù faj eh, mẹ̀yọ́ akẹ́ pẹ̀lú bisola àti lọ so àwa tí ẹ pé a jẹ́ team ta máa ń tẹ̀lé sinop peters lọ́dún náà lọ́hùn yẹn so àwa ṣetán ní báyìí bá bá mi àwọn méjì ni ọmọ àgbà ni ẹ o a gbọ́ program tó ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ó ṣe wá kó jẹ́ ká díẹ̀ lágbára tá a bá sọ ẹ di alágbára gbogbo program tó ṣe yẹn wà á kọ́ máa borí ni ah, mo ní sọ mi di alágbára báwo mo ní christian lèmi wòlíì dẹni bàbá mi ọmọ kékeré ni ẹ tá a bá mú ẹ rìn wàá lè wàá lè gbilẹ̀ dáadáa ah, tí ẹ bá mú mi rìn ṣé mo ọmọ kékeré náà ẹ wọ ọdún yẹn lọ́hùn nineteen ah, I should be 29 years nígbà yẹn so tẹ bá mú mi rìn ní bá padà dé orí rédíò wọn ni tán bá mú mi rìn pé àwọn pípì yìí wọn rò pé torí sọmọ pé tẹ bá sọ àwọn ìjìnlẹ̀ Yorùbá débì kan á dàbẹ̀ ní pé ń pọ̀fọ̀ ni àwọn ẹlòmíì tẹ bá sọ ìjìnlẹ̀ Yorùbá tẹ bá fẹ́ bẹ̀rẹ̀ program ajúbà àkọ́dá ayé ajúbà àṣẹ̀dá ọ̀run ẹlòmíì máa rò pé bóyá ọ̀fọ̀ lẹ́ ń pè but ìjìnlẹ̀ Yorùbá ni sọ wọn á ní ṣé torí pé mo máa ń sọ àwọn ìjìnlẹ̀ Yorùbá ni màmá ìṣe pé òfẹ́ mú mi rìn bí mo ṣe bọ́ sí orí rédíò ní sátidé tó tẹ̀lé nìyẹn pé Táíwò Akẹ́ṣọlá ló kọ́ tèmi èmi náà mo bàbá wòlíì ní ìlàsàmàjà láti lè lé àwọn èèyàn tó fẹ́ fà mí wọnú ẹgbẹ́ láti lè lé wọn sọnù tó mo fi di ọmọ bàbá wòlíì dàárọ̀ ẹ̀ nìyẹn o inú mi máa ń dùn tí mo bá ń gbọ́ gbogbo rédíò lẹ́nìí pàápàá jùlọ nílẹ̀ káàrọ̀ òjìrè kò wá sílẹ̀ káàrọ̀ òjìrè nìkan nílẹ̀ Ìbò àti nílẹ̀ Haúsá torí nǹkan tá a bẹ̀rẹ̀ ní ọdún náà lọ́hùn tá a rò pé eré mi ì lè gbàgbé 1999 September 19 1999 òun la bẹ̀rẹ̀ kókó inú ìwé ìròyìn lórí rédíò. Ah! Hmm, ìpèníjà òun ojú rí lákọ̀ọ́kọ́ lórí ìgbà tí mo bẹ̀rẹ̀ ìrírí ayé program ìrírí ayé èmi ń ṣe tèmi ní rédíò 3 Kọ́lá Aláwòye bẹ̀rẹ̀ tiẹ̀ ní OGBC 2 so àwa méjèèjì yẹn èmi ṣe tèmi ní àárọ̀ Saturday Kọ́lá Aláwìyí máa ń ṣe tẹ̀ Friday ohun àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe mí ní orí tó jẹ́ ìpèníjà ńlá fún mi lórí ìrírí ayé òun ni ìgbà yẹn náà ó gbọ́dọ̀ ṣe ìwádìí àwọn ohun tó bá fẹ́ sọ ilé ìyá mẹ́jọ ẹ̀ wàá gbọ́ tiẹ̀ ó gbọ́dọ̀ lọ ṣe ìwádìí ẹjọ́ ẹni tó mú wá lágbájá kúkú òjijì kí ló pa á nílùú báyìí báyìí nǹkan kan báyìí ń pa wọ́n níbẹ̀ kí ló ń pa wọ́n níbẹ̀ o gbọ́dọ̀ ṣe wádìí ẹ̀ gẹ́gẹ́ bí rédíò nàìjíríà ṣe train wa nígbà yẹn náà lórí journalism torí gbogbo ẹ̀ ní rédíò nàìjíríà kọ́ wa so o gbọ́dọ̀ balance story ẹ̀ so mo á ṣe mo wádìí story kan lọ sí àwọn ìlú kan nísàdí àwọn ọ̀nà ìjẹ́bóyẹ̀ nípa ìyáálé pa ìyàwó so kíyàwó yẹn tó kú gbogbo egun ara ẹ̀ ń ṣẹ́ bí ìgbà tí ẹ̀ ń bá ń ṣẹ́ ìgbálẹ̀ lórí pé a fọkọ a ò fọkọ so wọn á mẹ́jọ ẹ̀ wá mo wá lọ sí ìlú náà lọ́dún náà lọ́hùn mo á láti lọ wádìí pé gbọ́ lágbájá báyìí kú kí ló pa ibi tí mo ti ń ṣèwádìí mi lọ tí mo ń béèrè lọ́wọ́ àwọn ará àdúgbò lọ sí agboolé yẹn bí ẹni tó jẹ́ ọkọ àwọn méjèèjì ṣe jáde sí mi nìyẹn tó mú òwò dání ìpè ìwo gidi lọ́dún náà lọ́hùn mí ìgbé mọ́tò lọ mo wọ mọ́tò lọ ni ló bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ ìpè yìí tó tọ́ kínní ìlà tó ń tọ́lá mo dúpẹ́ pé mo mọ ọlọ́run tani mi ò mọ kristi ló yẹ kí rèmi ti kú dànù dànù dànù ló ṣe pọ́ bọ́tà mi ṣe lọ kò ní í dẹ́kọ̀ọ́ làwọn èèyàn ń bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe nǹkan kan ṣùgbọ́n bó ṣe ń ṣe lọ́dún náà náà mo rárá fi kásẹ̀tì sí àpò méjèèjì la máa ń pè é mo tẹ rìkọ́dì yẹn gbogbo èpè yẹn mo rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n á sọ bàbá yẹn pé èmi Táíwò Akínsọ́lá o ọmọ bàbá wò lè tẹ̀ wọ́n èmi ò dé kù ẹ sì gbúrò mi láàárọ̀ ọ̀la Friday mo lọ ẹ gbúrò mi láàárọ̀ ọ̀la pé mo dé kó ṣe èpè yàwọn èèyàn bẹ bàbá alágbájá tí n bá dárúkọ mi ìfẹ́ dárúkọ ìdílé yẹn bàbá lágbájá ẹ̀yin náà ṣàbímọ ẹ fọmọ kékeré ilẹ̀ nígbà tí mo dẹ̀ dẹ́kun lóòótọ́ lóòótọ́ èmi kúkú wọ mọ́tò fúnra ara mi bó ṣe ṣe pètò kódà mọ́tò wa gan-an sùn kò kò kò wọ́ go slow èmi tiẹ̀ sunu mọ́tò ni bí mo ṣe wọnú mọ́tò tó wà láti mo ṣe nígbà tá a dọ́jọ́ tàná jì mí pé ẹ̀gbọ́n sẹ́yìn ìbọ́lẹ̀ n bá dẹ̀ bọ́lẹ̀ àárọ̀ ọjọ́ kejì mo dẹ̀ bọ́ sórí rédíò mo wá replay gbogbo èpè tó ṣe yẹn mo play back lórí rédíò àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní fóònù gbá gbá gbá gbá nitel àwọn fóònù nitel nígbà yẹn lọ́hùn àwọn bẹ̀rẹ̀ sí ní fóònù bí kábíyèsí ìlú yẹn ṣe ránṣẹ́ pè mí nìyẹn pé kí n jọ òun falálẹ̀ bẹ̀ mí kí n wá ni mo fi wá lọ sọ́dọ̀ kábíyèsí yẹn wọ́n wá pè máa yẹn ẹni tó ṣépè fún tó ní òlídẹ́kọ̀ lódẹ́kọ̀ yìí o ṣó fẹ́ borúkọ ló wá jẹ́ èmi ò mọ bó ṣe ṣe o bóyá ọlọ́run ló bá mi pa o bóyá òun ló dẹ̀ parẹ́ o kò jó oṣù kan lọ ní máa yẹn gan fúnra rẹ̀ lọ́dún náà lọ́hùn so àwọn ìpèníjà àkọ́kọ́ tá a kọ́ rí ní ẹnu iṣẹ́ nìyẹn. mo dúpẹ́ fún kinní kan ó ní pé ọlọ́run fún mi ní ìyàwó mi fẹ́ inú mi máa ń dùn ní gbogbo ìgbà tí máa rí i pé ìyàwó tí ọlọ́run fún mi Adéọlá Ọlásùnbọ̀ aya Táíwò Akínsọ́lá ọlọ́run fún mi níyàwó oníṣòro torí iṣẹ́ wa ń gbà yẹn náà lọ́hùn pápá jùlọ gba tó tẹ ṣe music programs ìgbà mi mo lè jáde ilé láti Tuesday kí n má wọlé títí di Sunday tí màá fi ìyàwó àtọmọ nìkan lẹ̀ ń lé kò dẹ̀ ti tẹlifóònù tó bá mọ̀ pé bó ló wà tí ìyàwó bá ṣe wà sí rédíò tó bá gbọ́ rédíò tó bá mọ̀ pé wà láyé kò sí bí ó ṣe ṣe náítẹ́ẹ̀lì òṣìṣẹ́ ó wá jẹ́ èèyàn kan tó yẹ pé ó ní sùúrù púpọ̀ ó ní mo lè sẹ́ pé ó ọlọ́run fi ó jẹ́ nǹkan tí ọlọ́run fún mi tó jẹ́ ẹ̀bùn tí ọ̀pọ̀lọpọ̀ ẹlẹgbẹ́ mi ò ní ó ní aya rere bíbélì kan sọ ó lẹ́ni tó bá fẹ́ aya rere ó lójú rere ọlọ́run mo rí ojú rere ọlọ́run lórí ìyàwó tí mo fẹ́ àti lórí àwọn ọmọ tí mo bí wọ́n jẹ́ àwọn tó yẹ pé wọ́n mọ irú iṣẹ́ tí mo ń ṣe tí wọ́n dẹ̀ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú mi lórí iṣẹ́ tí mò ń ṣe ó máa ń dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀ kò rọrùn o mo jáde gan gbà yẹn lọ́hùn ó kó tó dé pé di ti Jésù sin o ah, ó pọ̀ o ó pọ̀ gan-an lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ pé Ọlọ́run jèrè ọkàn mi mi ìrámáyé Ọlọ́run jèrè ọkàn mi mo jẹ́ bí òjìṣẹ́ Ọlọ́run lẹ́yìn báyìí I'm a general overseer of a large church nígbà tí bàbá mi bàbá wòlí Lásìmájà tí wọ́n kú ní year two thousand and ten èmi ni mo gba iṣẹ́ gẹ́gẹ́ bí olórí ìjọ at least n bá ka mí méjì mẹ́ta ẹ̀ka tó wà lábẹ́ àkóso Jésù tí wọ́n fi mi ṣe lórílẹ̀ lórí alẹ́ ní ọgọ́rùn ní káàkiri gbogbo àgbáńlá ayé tí mo jẹ́ general overseer fún gbogbo àwọn ìjọ Ọlọ́run tí ó jẹ́ ẹ̀ka ti chọ́ọ̀chì wa alpha and omega church of christ Aladura. tí ó wà ní sádùkù ní ìlàsàmájà. lórí ètò agogo ayọ̀ àtẹniṣètò àtẹnigbètò pátápátá a ó máa fayọ̀ ṣe dídé.